وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أتبفلوا وباوا olùwàkọ́bá wa ṣàlékún ìkẹ́ àti àánú àtòrí àjẹjẹta rẹ̀ kọ́ máa bá ọ̀gá wa aṣíwájú wa anabuwa muhammad sallallahu alayhi wa sallam gbogbo àwọn ará ilé rẹ̀ àtàwọn sọ̀hábà anabi àti ọgbà ẹni tí bá ń tẹ̀lé sunna anabuwa muhammad náà tí ó fi dìjú àlìkìyàmà olùwàmásá àka àtẹ̀yìn náà kúnná àwọn olórí rẹ̀ dábẹ́ àmín. Uh, lẹ́yìn náà pẹ̀lú yọ̀ǹda ọlọ́run á tẹ̀síwájú láti máa ka tíra kìtàbù tawhid ti asheikh muhammad ibn abdulwahab rahimahullahu ta'ala eléyìí tí a kà lónìí kakọ́sí àlàyé rẹ̀ fúnra wa a máa bá pàdé títí ìgbà tọ́lọ́mbá ní kí a sì wà lórí kíkà tíra yìí. Ninu minal asali bil farida ninu àwọn ọ̀nà téèyàn fi kọ̀ǹkan kalẹ̀ tọ́lọ́n bùn ẹni tí ó ṣe tíra sheikh muhammad abdul wahab òun ni pé lẹ́yìn tí wọ́n bá ń parí bóyá ká pè ní chapter kọ̀ọ̀kan gbogbo ntí wọ́n wí nínú chapter ni wọ́n wá summarize pé n wí nínú chapter yìí o kókó rẹ̀ kókó rẹ̀. bí wọ́n ti ń ṣe nù níparí gbogbo mọ̀ọ́dún àbí báàbù kọ̀ọ̀kan tí wọ́n wà ní fíhí masáàlì ẹ̀rí gbogbo àwọn àyà tá a ti kà àwọn àhàdìsọ anábọ̀ Muhammad tá a ti ọba mú kó mú o wípé àwọn nǹkan wọ̀nyí kà ń bẹ̀ o nínú àwọn ọ̀nà tí èjì gbàgbé kéwú òun Ah, sheikh muhammad abdul wahab àti gbogbo àwọn alfa sunna ọlọ́nkọ́ san wọn lẹ́sàn dáadáa o àwọn tí ó ti kúnnú ọlọ́nkọ́ forí jì wọn kọ́kẹ́ wọn gba àwọn tí ń bẹ láyé ọlọ́nkọ́ ṣàlékún dáadáa wọn ó jẹ́ ká sàǹfààní nínú ma wọn púpọ̀ torí náà àwa mú nísìnyí lẹ́yọ kọ̀ọ̀kan bí sheikh náà ti tó fi hí masa pé àwọn masala masala báyìí òun ni a rí fàyọ nù gbogbo ntá àti nkà láti jẹ dógún kí la kọ́kọ́ ń bẹ alimasalatu ula alihikmatu fi khalqil jinni wal ins alihikma kí la ń òun la wa ń pè ní ọgbọ́n àbí lọ́nà míì ẹ̀ wọ́n á ní tó fi ṣe nǹkan báyìí hekima máa túmọ̀ bẹ́ẹ̀ náà kódà ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì yìí òun lọ bá ntí sèkò wí ń bì í mu kìí ṣe pé ọgbọ́n tọ́lọ́hún fi dá àlìjànú àtẹ̀yìn àmọ́ ìdí tọ́lọ́hún fi dá àlìjànú àtẹ̀yìn kí ni hekima bẹ̀ kí ni dì í wa pé gẹ́gẹ́ bí ayàtà ti kà síwájú wa ma khalaqtul jinna wal insa illa olùwà ní òun ọ̀dá ìyẹn àtàlẹ̀jànú fún nǹkan kan o tá a pé di tóun torí ẹ̀ dá yín o ìlà léyà àbúrò àyàfi kẹ wá yé kẹ wá sin òun ọlọ́run ọba hadhihi hiya al-hikma eléyìí ní hikima bàtú lọ́gbọ́n bàtú ní ìdí tọ́lọ́run fi dá èèyàn àti àlejànú. tábà àlàyé àwọn onímọ̀ nípa ìdí ń jẹ́ hekima kásàlàyé díẹ̀ fúnra wa hekima ni gẹ́gẹ́ bí mo ti wí ìdí tí nǹkan fi rí bákan ntí èmi gbọ́dọ̀ gbà tí wọ́n gbọ́dọ̀ gbà òun ni pé olúwa ọba munazzahun munazzahun ọlọ́run lòun kọjọ́ ọba tí ń ṣe nǹkan pé ọkàn sí náà ni àti ẹ̀mọ́ tó fà á wèrè ní máa ṣe báwọn yà kí ló dé tí ó dìde ọkàn dìde náà bọ́bá kan wù wọ́n ọkàn dìde náà ni bọ́bá sì tún wù wọ́n wọ́n tún jòkó náà ni kí ló dé inú kọjá pé ní tí làákà èrè o pé àbí gẹ́gẹ́ bó ti wà nù tíra àlàábà ẹni tí ń sí ọlọ́run ló ń kọjá méjèèjì mùsùlùmí nù ń tọ́ gbọ́dọ̀ lákìdá rẹ̀ ni pé gbogbo ń tọ́lọ̀ ń bá wí o tọ́pa láṣẹ o fi dhalika hikmatun dhalika a ó nídìí tọ́lọ́hún fi ní orí bẹ́ẹ̀. àkọ́kọ́ nìyẹn nù tá a gbọ́dọ̀ mọ̀ nípa alhikima tọ́yì kótóa ẹlẹ́ẹ̀kejì ǹjẹ́ dandan ni kémi àti wá wá mọ gbogbo hikima ọlọ́run ìgbé bẹ́ẹ̀ bá ní ọlọ́run ní sèǹkà àbí kó nídìí ọ̀dà kí nìdí eléyìí àsọ kíni ìdí tọ́lọ̀ fi ní akírun àwọn àfa sọ kíni ìdí tọ́lọ̀ fi ní agbáwẹ̀ àwọn àfa ọlọ́ọ̀ni ẹ mọ́mu oní kíni fi mọ́mu tí àní máa dà lága yìí. ọwọ́ abéèrè pé kíni ìdí pé mákàlẹ̀ yẹn ti ń lọ sí hajj èsì pé kéèyàn lọ sí láwọn abéèrè ibi àyè dé èyí wọn ni ó jẹ ká pàkíyèsí pé gbà pé olúwo ò ní àbí kò nídìí àmọ́ kìí ṣe dandan káwọ́ ọmọ gbogbo òdì tọ́lọ̀ nítorí ẹ̀ ní àṣẹ nǹkan amadi o ahamadi rẹ o dandan ní fáwọn akátẹ̀lé tọ́lọ́n bọ́ba pa wá láṣẹ pé ẹ̀sìn nǹkan báyìí mùsùlùmí gbọ́dọ̀ tẹ̀ láṣẹ tọ́lọ́n ọmọdé o ọ̀sẹ̀ kínní ọmọdé rẹ àmọ́ gbọ́dọ̀ wà nù ọkàn rẹ pé Allahu munazzahun anil abath yìí sọ bá ti ń ṣe é.

nínú àwọn ahikamu rẹ̀ òun làwọn eléyìí tí mo sọ fún yín díẹ̀ òun àwọn nǹkan kan bẹ táwa náà ó lè gba ah, ìdítọ́lọ̀ nfi ní kásẹ̀ nǹkan báyìí ni ìdítọ́lọ̀ nfi ní kámẹ́sẹ̀ nǹkan ni kí láǹfààní eléyìí ń àǹfààní rẹ̀ nípò yẹ kó ràn ọ́ lọ́wọ́ láti dún ní mọ́tí tẹ̀lé tọ́lọ́ àti jìnnà sí ìtọ́lọ̀ ní ọmọ sí i nígbà tí wọn náà wa sọ pé ìwọ̀n ní ká sọ di pé àfi bí n bá rí bẹ́ẹ̀ bá ti sọ̀dí rẹ̀ fún mi mọ̀ ń sọ lé pàtàkì jùlọ ọ̀pọ̀lọpọ̀ àwa tá à ń wé ní tí wọ́n fi sọ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí nù ni pé àbíkẹ́ púrúfù ẹ̀ <laughs> àbíkọ́ ṣé kí ni kò púrúfù ẹ̀ ọ̀lẹ́ àlìjáná ń bẹ sórí rí ẹ ní àwọn èèyàn jí àánú sàárè ta ló wa nóòrò rí ntí wọ́n gbọ́dọ̀ mọ̀ ní pé kò sí nǹkan kan tọ́lọ́wọ́n ó ní àṣẹ àbí tí ó ní ajínà sí àfi kíni àfi kó níbi àmọ́ ǹjẹ́ gbogbo ẹ̀ náà lálé mọ̀dí rẹ̀ kálá kése gbogbo ẹ̀ náà lálé mọ̀dí rẹ̀ a sì mọ̀dí o a mọ̀dí o a gbọ́dọ̀ tẹ̀ láṣẹ tọ́lọ́wọ́n torí náà eléyìí ni ọ̀rọ̀ díẹ̀ nípa ṣẹ́kímà ọlọ́run tí àwọn àlùfáà máa ṣe lálàyé fún wa pé báyìí lọ́rọ̀ hekima rí níta gbọ́dọ̀ gbàgbọ́ ń pa rẹ̀ ní ibi tá a gbọ́dọ̀ gbé ọ̀rọ̀ hekima dé ní pé àfibí ń bá màdí àfibí wọn bá púrúfù ẹ̀ àwọn tí ń pera wọn ní free thinker bí wọ́n ti sàgbá fóònù pé ọlọ́run ẹ táwọn ò rí lẹ ní káwọn ó bìlífù nù rẹ̀ <laughs> pé ẹ̀kan ní bẹ náà ní wal iyadu billah gbogbo ẹni tó ti gbarú eléyìí láyé kò sí ti ń kángun rẹ̀ ju kúfùrù lọ ọlọ́run kọ́ sẹ́mi pẹ̀lú rẹ̀ ń díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ yọ̀ọ́ bá tètè péré padà mọ̀ ń sọ eléyìí nítorí pé arínú àwọn òbí ti ń sunkún jáde ààrẹ ni ó ti wí fẹ́mi ààrẹ ni ó ti wí fẹ́ lómi náà ọmọ mi ọkàn tilẹ̀kùn mọ́rínà ni ọmọ bíráùsì ọba kò ní wẹ́bsáìtì eléyìí yọ lọ tẹ́lẹ̀ gbogbo àwọn tí ó da làákàyè rẹ̀ wú pé bá ní kíní kan ṣé ẹ rí rí Eh, kí ni púrúfù rẹ̀ nkankan a ti gbàgbé pé n ti ń jẹ́ pàtàkì ìmánì òun ni alìmánu bẹ̀rẹ̀ kí pàtàkì ìmánì kí yàtọ̀ láàrin ìmánì àti kúfúrú òní gbogbo ẹni tó bá ṣe pé ní ìgbàgbọ́ tiẹ̀ ní bá rí nìkan ni ó gbàgbọ́ lẹ́yìn sàbí mùmínì èyí wọ́n ṣe mùmínì òdodo ńlọ́lọ́run fi kọlifáì àwọn mùmínì òdodo pé kí ni alladhina yu'minuna bil ghaib ẹsẹ̀nsì ìmọ̀ nínú ntí wọ́n wí fún ọtọ́ wá bìlífù nù ẹni ó wí kọ́dà bó o rí kọ́dà bí làákà rẹ̀ ò gbé ta ló wí fún wa òun là ń dẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam níjọ́ tí ọba ti sí àlìmánu bẹ̀lẹ́gàìbì nínú ìmánì èèyàn má balẹ̀ ìsá ìmọ̀ kì í ṣe mú mi nímọ̀ o àmọ́ ìsìláàmù yìí sẹ́sìn pé kọ̀ọ̀kan nídìí wọn kàn ní a máa ni torí ẹ̀ lọ́lọ́run fífa àwọn ìdí kọ̀ọ̀kan hàn wá èyí náà ó wúlò fún wọn tí islam rẹ ọba tí ìjókòó béèrè lọ́wọ́ àwọn àfáà pé ah, wọ́n ń dààmú mi lọ́fíìsì pé kí ló dé tẹ́yìn mùsùlùmí máa ṣe báyìí nígbà tí wọ́n náà gbà wọ́n láyè nígbà wọn bá ti ń fẹnu ta bẹ́sẹ̀ rẹ tí wọ́n náà ń kárí kò ló bẹ́ ah, tiẹ̀ mọ́ àmọ́ tá bá ti wí njọ́ kan tó ṣe bí Salmanu Farisi wọ́n dàkẹ́ ẹnu wọn bó ni Salmanu Farisi ṣe ń bẹ́ẹ̀ náà àdìsí yahudi kan pàdé Salmanu Farisi ń gbòòrò Madina njọ́ kan ó wá fẹ́ ó fẹ́ ó fẹ́ bí ṣe yẹ̀yẹ́ ni wọ́n ya salman تزعمون أن نبيكم يعلمكم كل شيء النبي anabi yóò ما nǹkan lẹni máa kọ́ yín gbogbo nǹkan ọgbẹ bọba ṣe rú wọ ni ìyẹn bẹ̀rẹ̀ ọ̀rọ̀ bá ẹrú ó ti bọ bí àmọbi tí ó gbà yọ kò síbi kan tí ó Ọlọ́run ló ní ìsìláàmù kí ni Salman wí èyí tí Salman al-Farisi ò retí kí ó tún wí òun ní àwọn àwọn onímọ̀ àwọn ẹlẹ́kọ̀ọ́ ní the best form of defence is to attack nítorí lè dáàbò bóra rẹ má ṣẹ̀ṣẹ̀ dìgbà tí ọwọ́ bá bọ̀ ìwọ náà kọ́kọ́ ṣe bí ìgbà tí aha Salman al-Farisi ni naam bẹ́ẹ̀ alamana hatta al-khira'a bóyá òtún tí gbọ́ ìrírí jẹ́ ń wí fún ọ kọ́dà nù tá nàbí kọ́ wa ni pé níjọ́ òun ni àdìsí pé bàbá wọlé ẹ̀gbìn káfẹsẹ̀ òsì wọlé bàbá jáde kó mbẹ káfẹ yahudi tó ti gbọ́ yìí náà ọkọ wa níbẹ̀ wọn náà confidence nù ọmọ tó ń se nù ọ̀sẹ̀ ntí yóò rí ọba àwọn jọ wàá máa dọ́rọ̀ rẹ lẹ ọ̀pọ̀lọpọ̀ especially ẹ̀yin tẹ́ bá jẹ́ minority bí tẹ́ ti ń ṣiṣẹ́ from experience ní sọ àbí kẹ́ sọ́ra islam ẹlòmíì ti dìdàkudà òun náà ló sì gbà wọ́n láyé ẹ̀ wọ́n gbu islam lónìí bí boko haram bá wá ń pààyàn gbogbo wa boko haram àbí ẹ̀yin muslim ẹ̀yin muslim ẹ bá àwọn kan náà ń jalè ẹnìkan ò sì pé ń bo wọn ti ń sin lọ́hùn wọn àbí torí náà ni pé ntaafi yà ni ọ̀rọ̀ kìnnì al-imanu bil pẹ̀lú ọ̀rọ̀ al ntí ń jẹ́ pàtàkì ìmánì òní alìmánú bẹ̀rẹ̀ ẹ̀rí eléyìí tó ń bẹ nù Suratul An'am náà ni nínú àánú al-Qur'an al-Karim ibi tó lu wa ti ní yawma ya'ti ba'du ayati rabbika la yanfa'u nafsan imanuha lam takun amanat min qabl aw kasabat fi imaniha khayra. olùwà ni ọmọ anabi adama ń retí o báàbò àyà ti rọbìkà apá kan nú àmì àwọ ọlọ́run ọba rẹ yóò sì dé kò tí ì dé àmọ́jọ́ tí àmì yìí bá dé láyé nfa nafsun àláyé nfa nafsan ìmánuha ẹni tí ọba ti gbọ́ gbọ́ kó tó dijọ́ náà bọ́ba gbọ́ ọlọ́run náà kò wúlò mọ́ yóò dé o ọlọ́run ò ní sọ̀rọ̀ kọ́mọ́rì bẹ́ẹ̀. gbogbo ẹni bá dúró di ijó tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń gbé aṣáájú aláìlá bí ọ̀rọ̀ fèrè àwọn náà rẹ̀ ó rí ló tó mọ̀ pé amantu billahi amànà ti bí yìí ìsọ̀rọ̀ ńgbà aṣọ àwọn rí gbogbo tí fún tí ń dẹ́rù bá ń tó rí olúwa olùwà ní ìmánì tẹ̀yìn ọba ti ní before kò lè wúlò máa ń jọ àwọn onímọ̀ wa wọ́n ṣe tafsiru rẹ̀ pẹ̀lú ahaditha anabuwa muhammad sallallahu alaihi wa sallam kí ni nǹkan náà kí sì ló dé orí bẹ́ẹ̀ ara hekima tá à ń gbinu èyí tọ́lọ̀ ń fi hàn wá wọ́n ní tó fà ni pé anabi túmọ̀ yawma ya'ti ba'du ayati rabbi bóòlù anabi tu sọlọ sọlọ anabi ni yawma tatlu shamsu min magribiha yawma tatlu shamsu min anabi ni ntọ́lọ̀ ń wí bẹ̀ yẹn o òun ni jọ́ ti east yóò di west ti west yóò di east yóò ṣẹlẹ̀ ọlọ́run ò ní wí nǹkan kan kọ́ mọ̀rì bẹ́ẹ̀ ibi ọ̀run ti ń wọ̀ ni ó ti yọ ibi tí ń ti ń yọ ni ó ti wọ̀ ara ó ṣẹlẹ̀ báyìí kìí àmà súnmọ́ nìyẹn. kí wá ní líǹkì láàrin òun yọ ń bi ó ti wọ̀ ó sì wọ̀ ń bi tí tí ó ti yọ pẹ̀lú pé bí èèyàn bá wá ní àmọ́ ẹ̀dá ìlà ìlà láwọn jọ́nà ọlọ́run ní kò sí òun ọkọ̀ sáyè mọ́ àwọn àfààní àti wá gbọ́ yẹ nẹ́tì torí pé kí ló kù mọ́ wá sí olókù tí wọ́n ṣe fún ọmọ gbogbo tí wọ́n wí fún ọ náà ló délẹ̀ yìí àti ẹnìkan bẹ tí ó tún ṣẹ̀ṣẹ̀ fún dáàtú pálíkì àmọ̀ bẹ mọ́jọ́ tó bá rí i pé oòrùn ń bọ̀ mí ní ti ń yọ ayé ń kásẹ̀ ńlẹ́nu ńgbà wọn lọ́wọ́ ajá ah, kọ́ra àmọ́ tí wọ́n á gbà nísìn gbogbo tẹ̀ ń wíwọ̀n la yanfa'u nafsan imanuha lam takun amanat min qabl ọba ìgbẹ́jọ́ òun lèèyàn dúró tó tó fẹ́ gbọ́ lọ́n gbọ́ olúwa ní má rẹ̀ òwúlò mọ́ o ìtumọ̀ ni pé ń tà ń sọ ni pé ó ti kú ní al-imanu bil ghaib ó ti di al-imanu bil zahir ó ti kú ní téèyàn bìlíìfù nù tí ò tí rí nù bó ti rí nù gbogbo ẹni tó bá dúró pé ní àbí mẹ́ta tó púrúfù ẹ̀ scientifically lòun ó tó sin lọ́hùn ibi títí ẹ náà padà já sínú o àmọ́ kò sí nǹkan kan ìwọ gbà bẹ́ẹ̀ kò sí nǹkan kan tolu ọba palasẹ àbóní ajínàsí ilà lẹ́hìnkìmá àyàfi pẹ̀lú ìdí ọgbọ́n ńláńlá a lè mọ̀ ọ́ àsìlémàṣe kínní àlèmọ́mọ́ àti mímọ́ àtà ìmọ̀ wa òun wá kí ó determine sáàgbọ́tọ̀ lọ́hùn àbàní gbọ́ níbi èèyàn bá ti jẹ́ pé njẹ́ ọmọ determine rẹ̀ ni pé àfihàn bá proof ẹ̀ ìmọ̀ni rẹ̀ ni láyánfà ònàfsán ìmọ̀nù ha lámtàkùn àmànàtìmẹ̀ kọ́bùl àwòkásàbàtì ìmọ̀ni àkàyọ̀ ọ̀rọ̀ nǹkan ń bẹ̀ o torí náà bí wọn bá bi wa mal hikmatu min khalqil jinni wal ins Ọlọ́run ọjọ orújú Olúwa ni wa ma khalaqtul jinna wal insa illa liya'budun àti sọ fúnra wa ń jẹjọ pé ìtọ́lọ́rin mi rẹ wá sí láyé nu o ẹni ní gbogbo nǹkan yòókù tá à ń sèwọn ọwọ́ ayé ká pera wa padà pé ojúlówó àtẹnì wákàtí mélòó mélòó là ń lò sí òun la pè àkíyèsí ara wa ń gbò ní pé èyàn ó fi twenty years sùn nínú sixty years yóò sì ní ọlọ́run náà lòun wá sí wá sí bọ̀tọ̀ ọlọ́run ò tiẹ̀ gbé ọmọ sùn gbogbo ntọ́lọ́run dìmáàndì lọ́dọ̀ wọ̀ pọ̀ òun láà fi reason pé ní a ó tó bẹ́ẹ̀ kọ́ lọ́run ó pé bẹ́ẹ̀ bá tún bá ẹ bọ síríkù ọ̀dọ̀ wọn ọlọ́run kò ní là ní títorí pé kíni tó máa ṣírkù òní pé gbogbo ntọ́lọ̀ ń gbọ́ láyè tó gbọ́ láyè tó fẹ́ dàbí seventy five percent gbogbo tọ́lọ̀ ń báyà twenty àbí twenty five yìí o tún wá ní twenty àbí twenty five ó pọ̀ jù fọlọ́n pé ẹ̀tún ẹ̀tún mú díẹ̀ nínú ẹ̀tọ́ ọlọ́run ti ń jẹ́ síríkù nù tẹ̀lé pé bọ́lọ̀ ń bá ní ẹni ọba dán yín wò kò lè là lọ́dọ̀ wọn ọlọ́run ọlọ́run ọ̀jẹ̀bi ọmọ ànábì adama ọkọ̀jẹ̀ bí àlejò nù ọ́ ọlọ́run kọ́ mẹ́jà jẹ́ àdọ́run mọ́tọ́ ọlọ́run mẹ́jà dúró dìgbà láyà ń fún àwọn ìmánu wa torí àwọn kan bí ọba ní rí bẹ́ẹ̀ olúwo ní wí àwọn kan ò ní gbọ́ náà títí títí títí tí kọjá tó kàn yín omi náà tó ń bẹ nù alukur'an karim ń bẹ nù hadith anabu muhammad sallallahu alaihi wa sallam anabi tún máa yà kan mọ̀rọ̀pẹ́ nù suratu nisa anabi tún máa rẹ̀ pé ní aya eh, yẹn mi tí ọ̀rọ̀ ti nìsín but hadith tí mo anabi tún anabi sallallahu alaihi wa sallam ní ọlọ́run ọmọ gba tútú bá gbogbo ẹni tó bá lóun fẹ́ tú bá títí tí ó fi dàsìkò kan bọ́ bá túbọ̀ ọlọ́run nígbà omi ìtúnú gbogbo asàfúrú láì téèyàn bá máa pín owó sí bọ́ bá dìgbà kan ní àgbésí ayé ẹnìkọ̀ọ̀kan wa tó o bá tú bá kó tó dìgbà ń ọkàn fẹnu rẹ ṣòfò ni kíni gbà náà ànábì ni màálàm yóò gàrúgẹrù màálàm yóò gàrúgẹrù gàrúgàrà ni pé pọ̀ ká ìpọ̀ka kínní ìpọ̀ka kú torípé ni tí ń pọ̀ka kú ìmánu bil gaibi kóhun náà ní mọ́ àlè ìmánu bí bí zọ́ọ̀hìn ó ti rí di tí wọ́n ń kìlọ̀ fún láti jọ iná ẹ̀nu ẹ̀yìn lẹ́yìn òrí òun ni fèrè àwọn náà rí nínú gbòdò pé é àsàrà ìlú ni gbogbo ohun tí Musa ń gbé àsóòtọ́ ni gbà wọn lọ́wọ́ ní amantu àrùwá ní àlẹ́ nísìn mọ́. ọlọ́mọdé ti wó di bẹ́ẹ̀ o ẹ̀dá kun ọlọ́run nkálukú ó sì mọ̀ gbà tí gárgárà tòun yọ ya ni yọ pẹ́ ni àfi kéèyàn tètè gbọ́rọ̀ sọ́lọ́ lẹ́nu kò tètè ṣe ń tọ́lọ̀ ní o ṣe kọ́lọ́n kọ́ mọ́sá sí rọrùn fẹ́ni kọ̀ọ̀kan wa torí náà eléyìí ní ọ̀rọ̀ nípa alhikmatu min khalqi jinni wal ins الثانية مسألة إليكجي أن العبادة هي التوحيد لأن الخصومة فيه ọlọ́nkọ́ san ṣéèkì lẹ́sàn dáadáa wọ́n rán wa létí ogun tá a ti wí sẹ́yìn ni mo ní à ń si tàwùhídì túngbà míì ni ọjà àwọn èèyàn máa mọ onítàwùhídù àtẹni tí ń ṣe oníṣíríkù gẹ́gẹ́ bá a ti ń ṣe ṣíríkù náà tú nítorí gbajúmọ̀ ní ká pé kí tàwùhídù ìmọ̀ ọlọ́ọ̀lọ́kan bẹ́ẹ̀ ògidì tàwùhídù ní kí ìsìn ọlọ́ọ̀lọ́kan annal ìbádà tàríyà tàwùhídù ìbádà gan ni jẹ́ tàwùhídù ibadatullahi wahdahu nítòsí jẹ́ orí bẹ́ẹ̀ mo ní nítorí pé bẹ́ẹ̀ yẹn bá mọ ọlọ́run lọ́kan ó ṣeéṣe ó sì ti ṣẹlẹ̀ kọ́mọ̀sìn lọ lọ́kan àìmọye àwọn èèyàn ni wọ́n mọ ọlọ́run lọ́kan àmọ́ wọn ò ṣe kínni àmọ́ bẹ́ẹ̀ yẹn bá sin ọlọ́run lọ́kan kò sọ́gbọ́n rẹ̀ ó ti mọ kínni ó ti mọ ọlọ́run lọ́kan ni ló fi jẹ́ pé ìtumọ̀ tọ̀wíìdì ní pàtàkì òun ni ìsìn kọ́dà tí ó jà tún mọ̀ ní pé lè anal kòsúmà tàfi kí náà ń pè ní kòsúmà ìjà gbogbo ìjà tá à ń gbọ́ tí wọ́n pa tàn rẹ̀ fún wa ní alukur'an kẹrìm láàrin àwọn anabi ọlọ́run anabi musa àti fìràwùnà anabi eh, ibrahim àti tani àti namuru gbogbo àwọn anabi ọlọ́run àtàwọn tó takò wọn anabi wa sọ̀rọ̀ sẹ́la àtàbújáàlì abúlahabi abújáàlì náà ni fìràwùnà àlù umma ta anabi anabi yi bẹ pé firawunu adi ló ma abuja abuja lè firawunu adi ló ma anabi sọlọ sọlọ kí ló fàjà láàrin gbogbo àwọn wọ̀nyí àtàwọn anabi tó lọ́wọ́ rán sí wọn alẹ́ ìbáàdà kọ́dà wọn ò wọn ò dispute pé àwọn mọlọ́n lọ́kàn àwọn náà máa pọ́lọ́n kan náà níbẹ̀ ni wọ́n fi máa sọ pé ní àsọ̀rọ̀gbà àwọn eléyìí kéékèèké òòsà látà lóyò kọ́ náà ìlànà ìzòlìfà akànfẹ́ mú sún wa mọ́ lọ́hùn ní náà bá àwọn eléyìí ọlọ́hùn bo ìyẹn ni pé wọ́n gbà pé ọlọ́hùn kan ni àmì wa pa gbogbo àwọn tẹ́ ń sìn yìí tí ń gbẹ̀ jí mọ̀ pé òun nìkan lọ gáhùn òun nìkan ní ẹ̀sìn ààyè tí wọ́n ti láwọn nígbà náà torí náà ẹ dákun alẹ́ ìbádàtú híyẹ tàwí ìtumọ̀ tàwí ìdún pàtàkì òun ni kó sin ọlọ́run nìkan kọ́dà ntí ó jẹ ọmọ ní pélé anal kòsúmọ́tà fi gbogbo ntọ́ dájà alẹ́ láàrin àwọn anábì ọlọ́run àtàwọn kẹfẹ́rí tí wọ́n jíṣẹ́ fún ọ̀rọ̀ ìbáda yìí náà kọ́dà kìí sọ̀rọ̀ ìmọ̀ ọlọ́run lọ́kàn àmọ́ bo nìjà ti dé ìsìn ọlọ́run ọba nìkan kọ́lọ́n kọ́ mọ́sàájì àgbọ̀ yìí bẹ́ẹ̀ ojú wúlò fún wa o. asáàlì ẹlẹ́kẹta anamọ́ lam yá abudulayi ẹni tí ọba ní tẹ̀wọ̀hídù ò lè sin lọ́hùn ẹ̀dàpẹ̀ já ọ̀hún dáńdáyà rí pàtàkì jùlọ ńlẹ̀ yorùbá yorùbá tá à ń sọ lẹ́nu yìí man lam ya'ti bihi lam ya'budillah ẹni tí ọba ní tẹ̀wọ̀hídù ò lè sin lọ́hùn ẹ má jà tanra wa ẹ dé àwọn abòmíì yóò sì fẹ́ sunkún wọn kírun. ń gbogbo ẹ kódà òun ni ó ṣílẹ̀kùn mọ́sálásí òun ni tì í njẹ bá wa sọrọ tàwíìlù kódà kí n ká mọ̀ wulẹ̀ pé ń mo ti wà masalasi kan rí nílùú yìí náà bóyá àwọn tó wà ń bẹ náà wà ń bì aláfẹ́ ṣe kan jọ kan inú àwọn tí mo rántí pé àjọ wà ń bẹ gbogbo wa náà sì wà student wọn ti ń ti akàwálé ọlídé gbá ah, ẹja sọ̀rọ̀ ọlọ́run fáwọn èèyàn àwa dé mọ́sálásí yìí wọ́n gbà wá láyé ìmáàmù gbà wá láyé ẹ̀dá wa ní kọ́ sọ̀rọ̀ ìrántí ẹni tó sọ̀rọ̀ máa idris lọ soro abẹ́nìkan ọwọ́ ọ̀rọ̀ tàwíìdù o a parí tí láàrin magrebi àti ṣáì náà ni ìmáàmù wa fẹ́ dúpẹ́ fún wa ẹgbọ́rọ̀ tó jáde mẹ́nẹ̀lì ìmá tẹ́yàn fi wá mọ̀ pé a kẹ́yàn sànú àwọn èèyàn o kò yé wọn ni o ẹgbẹ́ kí ni ìmáàmù wí a dúpẹ́ fún yín dúpọ̀ àfà àmọ́ ṣe rí ogbe tẹ́ ń wí òǹkè kàn àwọn èèyàn màlù aláṣẹ mọ́sálásí wa yìí ẹlòmíràn màlù aláṣẹ wọ́n ń sọ innocently tìkára tìkára gbé gbogbo tẹ́ ń wí èèkàn ẹlẹ́kùnrin yẹn bá wá mánu aláṣẹ ju abọ́mọ̀rún kí ju gbogbo rẹ̀ mingeri tawhid ahaba manso atẹ́gùn nígbà tí yẹn fẹ́ atẹ́gùn sí nǹkan báyìí tí èlùbọ́ tàtẹ́gùn kú dànù gbogbo ìdàkánà hàdà mọ́ntẹ́kọ̀lì ìmọ̀ ọba ìpẹ́bí ìmọ̀ ọ̀mù ti ń ronú nìyí bọ́ọ̀lù àwọn tí ń tò lẹ́yìn kìí sì ṣe pé wọ́n ń wí ní ti kẹta àbí pé àfẹ́ gbọ́ àmọ́ pé à dẹ́ ń wí yìí kò ṣe pàtàkì tó bá wọn àléyìn ọmọ àlùwà láṣẹ ẹ sọ̀rọ̀ tàwé ìlú bẹ́ẹ̀ bó ti rí lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ lónìí náà nù bí ba ṣe pé ní ọlọ́run bá sànú ti ń gbọ́rú tíra báyìí ti ń gbọ́rọ̀ tàwé ìlú bẹ́yìn ti ń gbọ́ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí bó ti rí lọ́kàn wọn nù bẹ́ẹ̀ ìdí ń dòdòdò òun ni ṣéhù wí mọ́lám yá àti bí ẹni tí ọba ní tàwíìdù lámì àbúdìlà kò sí lọ́wọ́ bí ń sàlùwàlá bí ń kírun bí ń gbáwẹ̀ bí ń lọ mọ́kà lé kílódé kílódé ọlọ́run ló wí bẹ́ẹ̀ wàlọ́kọ́dù uhiya ilayka hmm? wa ila alladhina min qablika la in. ليحبطن لئن أشركت ليحبطن عملك olúwa láti ránṣẹ́ sí wa nàbí o kọ́dà ìwọ nìkan kọ́ àsọ̀bẹ́ fáwọn tó ta ránṣẹ́ ṣáájú rẹ̀ náà pé gbogbo iṣẹ́ tó rí o ṣe o bọ́ ọba ti fi ṣírí kùkùn ìyẹn ni pé tó ní tawhid la yahbatanna wọn gbogbo ẹ̀ bàjẹ́ nù torí náà ẹ dákun ọ̀rọ̀ ńláńlá ni o man lam ya'ti bihi ẹnjẹ ọba ní tawhidu lam ya'budillah kò possible kò lè sin lọ́hùn ní má kàn tẹ̀rẹ̀ lóko torí pé bí ìgbà téèyàn ń lọ kan rúfù abẹ́stọ̀ pvc ni tí ò ṣe foundation lé ṣé yóò dúró tawhidu ni foundation ẹ̀sìn foundation ẹ̀sìn islamu kíni at òun là nẹ́bí sọ̀rọ̀ sọ́la nẹ́bí tún sọ fún wa practically níjọ́ lọ́lọ́run tó ní kí wọ́n kírun níjọ́ ló tó ní wọ́n gbàwẹ̀ níjọ́ ló tó ní wọ́n yọ zàká àfìgbà tí tàwíìdù yìí tànàbí lé foundation rẹ̀ tán ní irun tó wá dé ńlá àwẹ̀ ńzàká hajj lẹ́yìn foundation tàwíìdù tànàbí parí ẹ̀ sọ̀rọ̀ bó làwọn ó sì wá sọ lódì bẹ́ẹ̀ lómi ọba bẹ̀rẹ̀ ìsìlámù rẹ̀ lónìí ibi tó parí sí ni ó ti bẹ̀rẹ̀ hajj ni ọkọ̀ owó hajj ni ọkọ̀ máa wá ẹnití ọba yé kọ́dà kún kọ́ wá bí ó ti yé wọn o torí pé níbi tí ẹ àwọ àpọ́lọ́hún oníforíjẹ nìkankan o àmọ́ èyí tó yá wa mọ́ la ń wí ẹni tí ó ní ẹsikúùsì pé mi ò gbọ́ rí láyé tá à ń gbé lónìí ọ̀wọ́n torí kẹ́yìn ọmọ máa dùn rẹ̀ nú pé ẹbí ọlẹ́ni tí ọba ti mọ̀ wàá má kún náà mọ̀ náà bá pé ọlọ́run ò ní jẹ́ yẹn ya abi tó máa rẹ́ òjíṣẹ́ yọ̀ọ̀rọ̀ òjíṣẹ́ kọ̀ọ̀kan sẹ́ni kọ̀ọ̀kan àbí yọ̀ọ̀rọ̀ ànábì kan sí àfa Yunus yọ̀ọ̀rọ̀ ànábì kan sí àfa sentọlọn winu ntí wí kọn o rọsúlù kan náà lọ́lọ́run rán sí gbogbo àlùmọ anabi sọlọ sọlọ ẹni tí máa wá jíṣẹ́ rọsúlù yìí fún ọ tí wọ́n fi ti tọ́ fọwọ́ rẹ̀ géjì tọ́lọ̀ fẹ́ gbọ́ ọlọ́wọ̀n rán sí ọnu àbí wọ́n lọ́lọ́ àbí wọ́n ní wọ́n ń sọ̀rọ̀ ọlọ́run àti dànẹ́bí ń bì kan ò sì ń kọjá ń bẹ̀ ò sì ń ọ̀ sì èyí ń kéèyàn mọ́tara rẹ̀ kò sí excuse ń bi wọn o ntọ́lọ́run wí ni pé ní àwọn tí wọn ní opportunity rárá láti ẹ̀ gbọ́ kí wí kí fi ráwọn wọn torí náà kọlọ́n kọ́mọ́sá àjẹ́ k'o ye wa kọ́ àjẹ́ ká lè tẹ̀lé nínú tí mo tún rántí nísìnyí nígbà tá à ń sọ̀rọ̀ hekima àwọn àlùfáà ọlọ́mọ ọlọ́mọ àwọn alifa sunna kọrọ àwọn nǹkan àwọn náà ní ma fi wọn nípa hekima wà ni pé inú àwọn wọn mo wí <laughs> àfàyè ọ̀pàdé àdánwò kan nu wọn jọ kan ìpè à ségi ní lámọ́yìn ló ní gbogbo nǹkan ní bẹ́ẹ̀ ní alukurani ọ̀daràn lónìí ọgbọ́ta àfa kan ní àfa kéwúdé bẹ́ẹ̀ ní àná ọmọ afọ̀rọ̀túná fẹ́lìkìtà bìmí ṣe èyí tó dáràn lọ́dọ̀ tiẹ̀ sínú pé wọ́n ní ọlọ́run òfin kẹtẹ́lẹ̀ tí ó sọ parẹ́ ní alukurani ọ ní kí wọ́n lọ bá a kóun ní béèrè ìtàn tó lákọọ́lẹ̀ ni o wọ́n lọ bá kóhùn sí kíni òun ní béèrè kíni béèrè rẹ lápèjúwe ni o ntòun dákọ òsirò oúnjẹ òun bí but kí n fi bí ìgbà téèyàn fẹ́ ṣe ráìsì ìrẹsì àbí ntọ́jọ bẹ́ẹ̀ pé ẹbí pé bí a bá fẹ́ ṣe ìrẹsì <laughs> eh, lápèjúwe pẹrẹgì mẹ́rin eh, omi abọ́ mélòó ni tí ó sì ní lé tí ò ní dí ẹ̀yìn kọ́ wí fún mi ń bọ̀ mí inú kíni inú alukurani ni kò ti wí tọrọ ní alukurani òfin kankan kalẹ̀ jẹ́ ọ̀sọ́ mulhid ọ̀tọ̀ ọlọ́run gbogbo àwọn tí wọ́n ti gbàgbà gbogbo àláyé tí ṣètọ́ ni bá tọ́ bọ̀ làákàyàn díẹ̀díẹ̀ yọ máa fà á lọ ni but ẹ̀wọ̀n tí àfa wí ńgbà wọn sì béèrè pé kọ́ra ó sì ní bẹ́ẹ̀ bá fèsì o. <laughs> nílò gíní nílò kòtòrò wọn lẹ́yìn lẹ ní máa fa ratuna afa lóhùn kó ń wí ọlọ́run ló wí pé a sì dọ̀ lóhùn minal Qur'anil Karim pé ẹ̀yin ọmọ kéwú ìwọ dìde lámàyín tí máa ṣe irú rẹ̀ sì ti mo wí lẹ́ẹ̀kan oúnjẹ tí wọn náà fi wí o tí máa ṣe ta lọ́ọ́ bá pé bẹ́ẹ̀ yẹn bá fẹ́ ṣe déédéé iye ntọ́dá kọ̀ omi mélòó ni ó bù sí ọ̀nà ṣé ń wí ní ta alukurani ló ń ké alukurani ní fasalu alamikiri nkontom láta alamu ntẹ̀yìn ọba ma ẹ̀bẹ̀ ni ọba ma wàbúhì tàlẹ́bì káfà bọ́lọ̀ ti dójú ti kẹfẹ́ rí rẹ̀ ni mo fi ní àwa náà nílò àti build the confidence in ourselves ọjà nìkan ọkàn dé ọkàn máa sọ̀rọ̀ rádaràda kan islam kò sí ẹ̀sìn náà tó ṣe defend bí islam kò sí àmọ́ ńgbà tí wọn náà bá ti jẹ́kẹ́tẹ́ kalẹ̀ tó wọn mọ àwọn ọmọ ilẹ̀ olóko gbogbo ìgbà ni wọ́n ti káwọn tá a jọ ń gbé ní nàìjíríà yìí kọ́lọ́nkọ́ sànù wa ni torí náà mọ́rántì yẹn nípa ọ̀rọ̀ hikman ká padà sórí ọ̀rọ̀ man lam ya'ti bihi lam ya'bud ẹni tí ó bá mú tawhid tí ó bá ní tawhid kò lè sin lọ́wọ́ o ẹ má jẹ́ àtàrà wa o fàfihì ma'na qawlihi àlùfáàní nínú eléyìí náà láti rí tùmọ̀ ọ̀rọ̀ lọ́n tó ní wala antum aabiduna ma a'bud olùwà pa aláṣẹ fún anabi bẹ́ẹ̀ eléyìí náà àdánwò ni ò tí ì tán lẹ̀ lágbègbè nàìjíríà bíi ilẹ̀ yorùbá yìí Eh, bí yẹn bá torí pé eh, ipò kan ló ń wà eh, pàtàkì jùlọ àwọn aláṣẹ aláṣẹ gbogbo yín náà lèmi tọmọ mùsùlùmí wa ń lọ sífìlà ní ilé ìjọsìn àwọn kan tí ń lọ díjú torí gbọ́ ayé kan kí wọ́n wí fún ọ ọba bá bẹ́ẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọ̀daràn o torí ntí wọ́n fi lọ anabi ẹ̀zálẹ̀ ntí wọ́n fi lọ anabi njọ́hún náà nù tíkúlíà yóò alikabiru nàbí sọ̀kalẹ̀ pé ìwọ muhammed wa mawulẹ̀ já jà má kí lá má jà sí bọ́ba díjọ́ ti wá wá àgbọ̀ láyé náà bá ń ṣe tiẹ̀ náà kí sáwà náà olúwalẹ́mi ọ̀gbà ntọ́ba pé nkálukú ni kò ṣe kó lè yá ayé wa la àbòlò máa ibi ibi dẹ́yìn ní ọ̀nà wà nù ẹ́ mú kémi náà fọwọ́ mú tèmi náà wàlá antum abiduna ma àbùkù làfà wíyẹn ara ń tí tawhidu fi lè mẹ́hẹ̀ tó lè wó yányán òun ni kéèyàn má ní wàlá antum abiduna ma àbùkù lakum dinukum waliya ó ṣe ní láàánú púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ntí sì máa kó bẹ́ẹ̀ lómi ni pé ah, àwọn náà ń wá bíi tiwa náà ẹ àwọn ò wá ìpìlẹ̀ wo làwọn ní. <laughs> kìí ṣe ọ̀rọ̀ ẹnu gbogbo ntí ń jẹ́ al jadid the new testament látòkè rẹ̀ délẹ̀ kò sí bí wọ́n ti ń kọ́yàn lẹ́sìn bẹ́ẹ̀ kò sí ní wítírà táwọn kiri kiri ó ní tàwọn ni ẹ lè rí ibì bẹ́ẹ̀ láti gbìrẹ́ rẹ̀ dópin òun ní ọ̀rọ̀ àwọn lọ́rùn kí wọ́n rí léyìí wọ́n mọ̀ hàn kí wọ́n rí tọ̀hún but mùsùlùmí islam ti gbé lànà kalẹ̀ báyìí láàsìn lọ́hùn torí náà ara tó lè ba tàwíìdù yẹn jẹ́ òun ní kéèyàn má ní wàhálà antum abidu na ma àbùdù òun ni mo gbé gbogbo kò sí ti ń ṣẹlẹ̀ láyé lónìí tọ́lọ́hún ti fi ìlànà hàn irú tí wọ́n ń wí fẹ́yìn lónìí náà ni wọ́n wí fà nàbí sọ̀rọ̀ àṣọlẹ̀ olúwa sì ló wọn ọgbà pé àwa kó mọ́sálásí àtún lọ ọbì kan olúwa ní hùn bàbá àwọn pépè ń lọ lọ máa lọ bẹ̀ o sì máa retí ààbọ̀ ẹ̀ ọlọ́run ìbẹ̀yàn pé wá sìn wọn àmọ́ ntọ́lọ́wọ́ wí ni pé bọ́ba rìn báyìí o <laughs> àbọ̀ rẹ̀ ni bọ́ba sì rìn báyìí o àbọ̀ rẹ̀ ni torí náà ẹ̀dá kan ọlọ́run kọ́ sàmẹ́dá wa o. tó gbogbo ẹ̀yin ẹni tí ó sì tí tí ò tí ò jọba tí ò joyè náà ẹjọ́ ń ṣiṣẹ́ pọ̀ kò pé àgbà tí ìyá kinní kan ìyá mrs kinní kan wá kú nísìnyí wọn kọ́ra ní wọn tẹ̀lé wọn lọ chọ́ọ̀chì wọn náà lọ síbí lọ díjú mbẹ́ olórí nìkan kọ́ ọba wọn wà lá àbìdú islam ọmọ bá wọn kẹ́dùn wọn mọ̀ pé bá darí o ẹ̀jẹ̀ ń gbọ́ sí kílókíló lé mẹ́ torí náà àfi kéèyàn mọ ìsìláàmù rẹ̀ ó sì mọ bọ́lọ̀ tí ní kó ń wò sí tó gbọ́n kan ní ìsìláàmù gbé lànà rẹ̀ kalẹ̀ tí ó sì rọ nkálukú lọ́rùn ǹjọ́ wọn bá sì máa tiẹ̀ bẹ́ẹ̀ àwọn náà níbi lọ́ mọ́ ya àwọn ìwà o àwọn ìwà a ṣe àwọn wọn ní àwọn stars sáwọn stars <laughs> ọlọ́run sàmàdà wa alḥikma arọ́bìà ẹlẹ́kẹrin alḥikma tó fi ẹ̀rọ̀sálẹ̀ rọ́sùn nínú ta sànfàní rẹ̀ nínú báàbù tó kọjá yìí náà ni pé kọ́dà àmà kí lọ́lọ́run ní káwọn òjíṣẹ́ ọlọ́run wá sí láyé ń bọ́lá ti mọ̀ wọ́lọ̀ kọ́ dé bá a ná fi kúlẹ̀ ọmọ tí ń rọ̀ṣúlá àní ìbòdò lọ olúwa ní ta ni wọ́n wá sí nu gbogbo àlùmọ̀ ta rán òjíṣẹ́ ọlọ́run sí ta ni wọ́n wá sí ni pé àní ìbòdò lọ ẹ máa wí fáwọn yẹn pé wọ́n sin lọ́wọ́ wọ̀jítà ni wó àtọ̀ mo sì jìnnà sí tọ́wọ́ jù. أن الرسالة عمت كل أمة nínú ta kọ́lẹ̀ kọ́nu báàbù tó lọ yìí àyà tí mo kà yín náà lójú rẹ̀ kò sí àlùmọ̀ náà látàrí anabi adam aleyhi salam tó fi dórí anabi wa muhammad sallallahu alayhi wa sallam tó ní ẹsikúùsì pé ọlọ́run gbàgbé àwa kò ránṣẹ́ sí wa kò sí olùwà kádà rẹ̀ ọkàn fáàmù ẹ̀ inú ọ̀pọ̀lọpọ̀ àyà inú ẹ̀ ní wàlàkọ́ bàtúnà fi kulli kulli umma gbogbo ni gbogbo àlùmọ làrùn jìsì Ọlọ́run sí nítorí bẹ́ẹ̀ nù ayà mi Ọlọ́run ni wa ma min umma wa in wa in min ummatin illa khala fiha nadhir wa in min ummatin illa khala fiha nadhir kò sálẹ̀ umma kan tó ti kọjá lọ àfi ká gbọ́n nìkan sí wọn tí ó kì wọ́n ń lọ pé ẹ má rìn báyìí o torí náà anna risalata ammat kulla ummati asadisa ẹlẹ́kẹfà anadina anbiya wahid ẹ̀sìn gbogbo àwọn anabi ọlọ́run ẹ̀sìn kan náà ni òun ni alislam eléyìí ni a ti pàkíyèsí ara wa kò sí ti ń jẹ́ aladiyanu samawiya àwọn ẹ̀sìn sánmà nù kéwú kọ́ra àwọn mìíràn kọ́ sínú kéwú bẹ́ẹ̀ àbí inna diina inda allahi al-islam ẹ̀sìn kan náà lọ́lọ́run fi ránṣẹ́ sáyé o látòrí látòjú ayé anabi adam alayhi salam lónìí inna diina inda allahi al-islam ibi wọn kálukú bá wá ya pátá ní tara tiẹ̀ lọ ọlọ́mọ àmọ́ pé a ọlọ́run náà lọ́wọ́ fi ẹ̀sìn mẹ́ta àbí mẹ́rin sáyé pé ẹ̀yẹn mú tó wù yín kòránì ò wí bẹ́ẹ̀. nítorí alukurani wí ni pé inna dina inda Allahi al-Islam torí náà anna dina al-anbiya'i wahid gbogbo àwọn anabi Ọlọ́run pátá ẹ̀sìn kan náà lọ́lọ́run fẹ́ràn wa òun náà lẹ̀sìn Islam asabi'a ẹlẹ́ẹ̀keje alimasalatu kabira alifa ni masala ńláńlá ọ̀rọ̀ ńláńlá kini anna ibadata Allahi la tahsulu illa bilkufri bitọọhu ọ̀rọ̀ ńláńlá ni lóòótọ́ òun la wí fúnra wa pé kọ́dọ̀ kọ́ bá ti gbọ̀ntúmọ̀ la ilaha illallah ó ti tó kéèyàn gbọ́rọ̀ ńláńlá yìí kí lọ́rọ̀ ńláńlá náà ni pé anna ibadata Allahi la tahsu ìsìn ọlọ́run lọ́kan tá a wí pé ń jẹ́ tawhidun kò lè wúlò àbí kéèyàn pa ẹ̀sìn kan méjì ó lè máa sin lọ́run ó tún máa sin nǹkan méjì láìláha àbí kọ́kọ́ nẹgẹ́tì gbogbo àwọn alẹ́ ọ̀gbọ́ àwọn ọlọ́run kéékèèké tí wọ́n ń pera àwọn ọlọ́run tí wọ́n tọ́ lọ́run kó pé ẹ̀yin èso ọlọ́run o ilàlọ́ àbúrúwọ́ba allah àní ibùdókòlọ́ha wájìtẹ́nìbù àtọ̀ àfààní fàfíhì máa nà kọ́ọ̀lì yìí òun ni túmọ̀ ọ̀rọ̀ ọlọ́run tó ní faman yakfur aya mi tunu nusuratul baqara faman yakfur bitawut wa yu'min billah kọ́lọ́hún tó lọ bí ìmánì kọ́kọ́ gbé yùn ṣáájú náà pé máa lè dààmú ara ẹ ìmánì kan ò lè dúró ilà ba'da al-kufri bit-taghut kò sí kópọ̀ àkópọ̀ yìí náà ní ń dààmú ọ̀pọ̀lọpọ̀ nílẹ̀ Yorùbá bì sìn àkópọ̀ yìí náà ní ẹlòmíràn látàrí pé ń dẹ́rù ayé ba rẹ̀ ibi tí ọ̀sẹ̀ rú òun náà fẹ́ rù fún rẹ̀ ó ti di pé ní a. Ah, wọn a á ṣètò o àmọ́ o <laughs> ẹlòmíà aláṣáájú o ẹlòmíà ò ní ṣe nǹkan mi o ti ọ̀rọ̀ kọ̀rọ̀ ẹ̀sìn òkè ẹ̀sìn òkè a sì mọ̀ pé níta ń pè yìí ìdá nǹkan pọ̀ ni ẹ̀sìn ni ọmọ o torí pé olúwa ní àní ìbòdò lọ́ha wájìtá nìbú àtọ̀ olùwọ pé ká pa àṣà wa jì mo ti wí ń bì mo ti wí ń bò mí náà rí níjọ́ tá anabi dé gbòòrò mẹ́kà sallallahu alaihi wasallam anabi bá táwọn ará mẹ́kà ń gbé gbèsè ayé láwọn ọ̀nà kan tá a pè ní kíni àṣà anabi ò gbé gbogbo ẹ̀ ká bí rọ́ọ̀gì ẹ̀ lọ́ọ́ dànù hàn kódà yìí tọ́ bá fẹ́ rújú inú hadithu kan anabi ní àrídù aláyà rúkọ̀ọ̀kùn ẹnìkan wá bá anabi sallallahu alaihi a anabi wọn ní ah, kámẹ́tò máa wí nǹkan mi wúyẹ́wúyẹ́ lẹ́nu mọ́ èmi ní nǹkan kan tí máa wí o bá kéèké bá táyàn bí n bá wí olórí ọ̀lọ́ ni kí lè anabi wí anabi ní àríbú àjẹngbọ́n tó ń wí àríbú àdáyẹrúkọ jẹngbọ́n tí o ṣe kí ni nítorí pé la bá sàbẹ̀ rúkọ máa lámtakùn ṣìrìkà nítorí wíwọ́n tí ọba ti sí dànkan pọ̀ mọ́ ọlọ́run mẹ́ kò burú. ìyẹn ni pé kì í ṣe pé ànábì sọ ọsọlọ gbogbo ń tọ́ba tí wọ́n ń ṣe mẹ́kà náà lọ́wọ́ ní ìyẹn kọ̀dá ìhùn àmọ́ ànábì ò ní compromise kò ní manage ẹ̀ ètò ti ní eléyà àti islam ò dúró yóò wí fún wọn nígbà yọ kódò dórí arákùnrin tí ọlọ́run gba islam àwọn èèyàn sì sọ ànábì pé ìyàwó mẹ́wàá ló ní o <laughs> ànábì o ti gba islam mẹ́fà <laughs> anabi ò ní dọ́gbọ́n sí i àmọ́ èyí tí ọlọ́run ọba ifá anabi pé kọ́ kọ̀ndẹ́mù kò ní ẹ bá kọ̀ndẹ́mù ẹ̀ kọ́dà nù hadithi mi anabi sọ̀rọ̀ sọ́lá mi ní àwọn kankan bẹ tóun dàgbà bá maka bí yẹn bá pè ń sírú rẹ̀ nísìn tóun ti dà anabi ọlọ́run náà là àjẹbùtù òun tún dáhùn wọn nínú tá anabi wí ni pé alihẹ́lifù àwọn kan tí wọ́n kóra wọn jọ maka ńgbà tábòsí pọ̀ pé a bí bá ti wá tó jájòjì maka yẹn sì gbọjà lórí rẹ̀ ní sanwó ẹ̀ wá pé kòkúlẹ̀ yẹn ó gbìjẹ́ ẹni wọn bá ti ṣe bẹ́ẹ̀ fún àwọn ọmọ jáde báwa lè yẹn àwọn kan wá kóra wọn jọ bẹ́ẹ̀ pé ṣé wọn náà ìwà ṣé wọn náà ìwà ànábì nínú tí mo gbọ́njú mọ̀ mọ́ kà ní bí bá pè mí sírú ẹ̀ náà nísìnyí la ajẹ́bùtù ní dàrú ń fi hàn pé ní Islam ò pé pàṣàrẹ̀ jì ẹ ẹ gẹ́gẹ́ bí mo ti wí nbì kan ni pé àwa la kó bára wa la dààmú ara wa ń pa à ń fa bídíà bọ̀n bí rọ́bà ló wá di pé afẹ́ ntọ́lọ̀ nyọ́rọ̀ ọ̀hún ṣe kínní amúlé tó ẹ gbogbo ntọ́ bá jẹ bí àṣà tí ó lè kọ́ ni pé ní òun àti Islam ọ̀wà compatible wọn ò lè jọ gbé àmọ́ kọ̀ọ̀tàkùn nǹkan kan nú Al-Qur'ani nú bẹ́ẹ̀ yìí ti ń ṣe lu ti ẹ̀ máa ṣe sì ti gbogbo àṣà tó ro lu ti yín. tọba ti ń di pé pàrìpà bí kinní kan ní njọ tí kinní kan ti ọ̀run mélà kan à ìdàpọ̀ alájí ṣé ti ń ṣe láìláìlá ẹ̀ gbọ́dọ̀ wílé yìí mọ́ so torí náà bó ti jẹ́ nìyẹn o faman yakfur bitọ̀kù wàyó mẹ́n gbẹ̀dá olúwa ní kó tó gbọ́ lọ́n gbọ́ kọ́kọ́ ṣe kẹfìrí sí ní tí èso lọ́n pa àwọn nǹkan òtì náà wàyó mẹ́n gbẹ̀dá bó bá ti wá ṣe bẹ́ẹ̀ fakọ́dì stamsaka bìlẹ̀ ọ̀rọ̀ wá ti lò okùn tí ò ní já òun lọ gbámú yẹn. àfẹ́àmìnà ẹlẹ́ẹ̀kẹjọ anatọ́gù tààmùn fìkúlì máa ẹ̀rọ̀bìdà mi dùnìlá àti sọ fúnra wa kọ́dà kìlọ̀ fúnra wa àsàkàsà tí ó tún dé kama fè bó àbí yorùbá túmọ̀ alukurani kama ní tọ́gù tí ọlọ́run láwọn tọ́gì ọlọ́run ò pé àwọn tọ́gì o àtọ̀gù tún nítumọ̀ rẹ̀ nínú èdè larubawa kíni túmẹ̀ òun ni ma ubida min dunillah òun ni táwọn èèyàn jọ́sìn fún lẹ́yìn ọlọ́run kọ́dà wá fi nǹkan kan kún bíi lillahil kamal ó yẹ kí iṣẹ́ kò fi kún bíi wípé wa huwa rabbin ẹni tí wọ́n sìn lẹ́yìn ọlọ́run tóun náà sì ṣe kíni tọyọ wàá ilá bàbá fi lẹ́yìn òkun irú rẹ̀ ní ibn Zib'ara wá bá nàbì lójú ayé ànàbì sallallahu alaihi wasallam Abdullahi ibn Zib'ara njọtọ gbọru àwọn àyà tó túmọ̀ pé àtẹ̀yìn àti ntẹ̀sìn ọlọ́run òfin kò náà ní ẹ̀ àjẹgbẹ́ ànábì isa náà à ànábì ní òrí bẹ́ẹ̀ àfi káfi kó pé wàhúwá rọ̀ gbogbo ẹni táwọn yẹn bá jọ́sìn fún tóun sì ń sọ pé ẹ má jọ́sìn fún mi o àbótí sàsọ́lẹ̀ rẹ̀ kalẹ̀ pé ọlọ́run nìkan là á sìn o gẹ́gẹ́ bíi tànábì isa gẹ́gẹ́ bó luwa ti fún wa ní Suratul Maida pé èmi ò wí bẹ́ẹ̀ fún wọn o ntí mo wí fún wọn ni pé ẹ fún ọlọ́run kọ́dà nàbí isa tó ń wípé ní nkuntu kultuhu fàkọ́dà lèmta ọlọ́run bí n bá wí ọmọ mi ò wí o torí náà máa ń bí dàmí ndú níláhi fàhúwa fàhúwa mẹ́nà tọ̀hù fàhúwa mẹ́nà ibi náà ká pa kíyèsí wa ọ̀pọ̀lọpọ̀ èèyàn lè má wí nǹkan jáde lẹ́nu torí ká máa sàánú ara wa. ẹlòmíì ò wí nǹkan jáde lẹ́nu àmọ́ wọ́n ń ṣe lójú ẹ̀ ọ̀dàkẹ́ àwọn tí ń wò lẹ́yìn èyàn àwòkọ́ṣe yìí bọ́yọ́ jà fa ńlá kìnnìkan ni àwọn ò ti gbà pé dànù níjọ́ tí ọba sí mọ́ wọn wà padà <laughs> wọn elevate ẹ̀ wọ́n padà promote ẹ̀ tó ń bá wọn tí wọ́n ń ń lọ òun fi gbé kọ́ ńlá ńlá kalẹ̀ nínú wọn á ní ta'khiru bayani an waqti al-haja anabi ò ní ṣe bẹ́ẹ̀ ta'khiru bayani an waqti al-haja anabi ò àlàyé tó yẹ ká anabi ò ṣe ká anabi ò wá di ilé rẹ̀ kudu kọta yọ ọgbà tí wọn nídìí rẹ̀ ni anabi ò ní ṣe la yajuzu ta'khiru bayan an waqti haja torí náà èyí tẹ́yìn ti mọ̀ pé ó yẹ kó ń wá eléyìí o. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀dà ntí ọlọ́run wá bí oyé wa ni pé èèyàn wá wí ọ̀sẹ̀ gbogbo ẹ̀ ọwọ́ àlọ́ tán àwọn wá ń ṣe opposite ń tó wí kí lè ṣe eléyìí ẹ́ alukurani ti yàn yín náà wàlá taziru wá zero tó ń sọ̀rọ̀ ọ̀kọ̀rọ̀ foundation rẹ̀ kalẹ̀ òun ni àdìsí aisha ibn Taymiyyah rahimahullah ti tú àdìsí yà ńlá wa aisha pé innal mayyita la yu'adhabu bibukai ahli nínú àwọn àdìsí tó fẹ́ mú ìṣkálù wa ni pé a olùwà ni la taziru waziratun wizra ukhra ẹnì kan ò ní rú ẹ̀ṣẹ̀ nìkan anabi wa ní ọlọ́run ó fi àjẹlómi nù sàárè kìí torí iṣẹ́ tóun ṣe torí ẹkún tí wọ́n ń lẹ́yìn ẹ̀yìn yà ló ní wọ́n sunkún ni Ibn Taymiyyah ni ẹ̀yin ẹgbọ́ ẹgbọ́ ọ̀rọ̀ ànábì àti tọ́lọ́wọ́n ọba yé la taziru waziratun wizra ukhra àmẹ́ni inú Ibn Taymiyyah fi sẹ̀rí pé inú àṣà alárúbáwá bí lárúbáwá bá kú ń jọ wọn àná yóò pé àwọn ọmọ rẹ̀ kalẹ̀ pé ní ẹ̀sùn fún káyọ gbọ́kọ̀rọ̀ ọmọ ọbẹ̀ iná ti máa gbé ẹ̀dáná káwọn káyọ gbọ́kọ̀rọ̀ ọmọ kí lọ́ọ́ kan arọ́ ọ̀run pẹ̀lú kí ni wọ́n ọmọ ti ń jọ̀rùn téèyàn bá ti lé irú foundation báwọn kalẹ̀ yóò jí ẹ o ìyá ṣe pé wà ah, ní ọlọ́run lóhùn ní bí ẹnìkan ní tẹ́lómi ṣe àmọ́ èyí tó yẹ pé wọn náà lọ lọ ti fi foundation rẹ̀ kalẹ̀ ààrẹ rí rẹ̀ nù àdìsí yìí pé kọ́dà ẹkún lásán táwọn kan bá ń sun lẹ́yìn òkú làyò àdàbò bí hílmẹ́yì ọlọ́run ó fi yà jẹ lómi nù sàárè nítorí ẹ̀ ìmọ̀ òní ti ń promote irú rẹ̀ àbójúrí tí wọ́n ń ṣerú ẹ̀ kọ̀ọ̀kọ̀ fún wọn àbọ̀wá ń kó kọ́sà sọ́lẹ̀ pé ẹ má ṣe báyìí kó sì ṣe Ibn Taymiyyah ní tuma hadithu yàrá wa Aisha radiyallahu ta'ala anha ọlọ́run kẹlẹ́ ta gbó ọlọ́run kò jẹ́ ọ fún wa ta gbó kò jẹ́ wúlò fún wa. هذا والله أعلم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه torí magrebi ń súnmọ́ ó ti súnmọ́ nísìnyí ẹ tọ́ba ti di six báyìí àní lè gba ìbéèrè mọ́ torí kálukú fi tètè lọ ilé but ẹ lè máa rán mi létí tọ́ba yìí pé some minutes ká máa stop kó dàda lè ráyè ìbéèrè hádà wàlláhu alẹ́ wa sallallahu alaihi wa sallam.